أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم الحمد لله الهادي إلى صراط المستقيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدكوا فمو ألا مباوة ألا مباوة الله ọba tí ó tún kó wa jọ ní àdúgbò yìí nínú ọ̀sẹ̀ yìí láti wá tẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ìtàǹbẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala àtàwa tí a ládùúgbò àtàwa tá a bá wa lálejò ọlọ́mọṣàjò wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa. etí afẹ́gbéyàwó ní èní òun náà ni al-ghina'u wa adraruhu orin àlùjó táwọn olóyìnbó tí wọ́n máa ń pè ní music àwọn lárúbáwá wọn máa pè ní aligina kí ni ìhà tí ẹ̀sìn kọ sí nítorí pé ó ti gbajúmọ̀ ní gbogbo àwùjọ ní gbogbo ìletò ní gbogbo ìlú lọ́dọ̀ àwọn lárúbáwá lọ́dọ̀ àwọn òyìnbó lọ́dọ̀ àwa dúdú bí náà tá a jẹ́ áfíríkà àtàwọn tí a jẹ́ elédè yorùbá àti elédè míì kò sí nínú ọ̀ràn tí wọ́n etí lálùjọ ká máa kọrin ká máa lùlù sí àtàwọn èròjà akọrin musical instruments ká máa lùlù ká máa jó fọkùnrin àti fóbìnrin ká máa kọrin àbí ká máa gbọ́ ìhàwó dẹ̀sìn kọ nítorí pé kò sí tẹ́sán ọ̀dà sí. laqad khalaqana Allahu lil ibada gbogbo àwọn tá a fẹ́ gbọ́ kí ni ìhà tí ẹ̀sìn kọ sí music kákọ́lá lè má dání lójú wípé ọlọ́run ọba ọ̀dá wa fún kankan bí ìbá jẹ́ pé ọ̀dá wa ká wá sìn ọlọ́run. wa harrama kulla lahin yasuddu an dhikrillah gbogbo tí ò ní díárí ọlọ́run ọba sìn ẹ̀sìn ṣe é nitori nítorí pé ọlọ́run dá wa káwá rántí ọlọ́run ni máa sin ọlọ́run gbogbo tí wọ́n máa bà ọkàn gbogbo tí wọ́n máa bẹ̀mí jẹ́ gbogbo tí wọ́n máa bàwà jẹ́ gbogbo tí wọ́n máa bọmọlúàbí jẹ́ gbogbo ẹ̀lẹ́sìn gbégilé nínú tí máa ń ọkàn jẹ́ tí máa ń gbéyàn kó wájú ọlọ́run tí máa ń jẹ́ mọ̀yànlá tí máa ń yọ̀yàn kó nú àwùjọ láyé tá ń lò lọ́wọ́ lẹ́ni àti lánàá àti lẹ́ni àti lọ́la àlùjó ìlú àlùjó ọjọ́ kan bẹ̀ tí wọ́n pè ní music ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni àmọ́ ìhà tẹ́sí kọ́ sí kọ́dà àwọn tí aláǹsẹ̀sìn àbáwọn tá ń darí ẹ̀sìn gan nígbà míì àmọ́ àtẹ́sìn kọ́ sí ẹjẹ́ alọ́dẹ̀ mọ̀ pé ọ̀kan nínú àwọn eré ni téèyàn máa ń ṣe ilé ayé ọlọ́wọ́n bá aláàtì ti sọ fún wa pé bàdà a'udhu billahi mina shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá àwọ̀ ọlọ́wọ́n bá àdásámà àtìlẹ̀ lásán wa ma baynahuma àti ti bẹ láàrin sámà àtìlẹ̀ la'ibin kẹ́lẹ́bà máa ṣeré ń bẹ̀ àbí kọjá pé nítorí eré làwọn ọlọ́run ṣe dá ọlọ́run bá ní òbí bẹ́ẹ̀ àdékọ́ ọlọ́run bá ṣe lọ́sẹ̀ lérí dídẹ̀dá tó dẹ̀dá rẹ̀ Suratul Anbiya àyà sixteen ọlọ́run wa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjà ní wàá tèèyàn lásán àfikẹ́ sìn mí Suratul àyà fifty six kí lọ́lọ́run tó rẹ̀ dá wa ọlọ́run ló dá torí ẹ̀sìn ìjẹ́ àlùjọ ìjẹ́sìn music ìjẹ́sìn nítorí pé tí a bá lọ lè mójútó ẹ̀sìn tọ́lọ̀ nítorí ẹ̀ dá wa tá a bá lọ lè mójútó ẹ̀sìn tọ́jú pé nítorí ẹ̀ lọ́lọ́run fi dá wa èyàn ó kú láyé lẹ́ni tí ó kòfo èyàn ó dọ́rùn lẹ́ni tí ó kòfo kọ́lọ́mọdé ni kọ̀ọ̀kan wọn ó kòfo. wọ́n mímu àwọn kọ́tẹ̀lá ìbáàdà wọ̀ ní kìrìlá àwọn àlùfáà nílé tí ó dàrú lágbàá ńlá ayé lẹ́nìí nínú àwọn nǹkan tí ìmàndínì lọ́wọ́ téèyàn ò fi ní ráyè sin ọlọ́run wa min mu'awwiqati al-ibadati wa dhikrillah al-yawma nínú nǹkan tí máa dínì lọ́wọ́ téèyàn fi rẹ́sìn sìn téèyàn fi lè rántí ọlọ́run tọrọ ọlọ́run ọba ìfi wọni lẹ́mìí dẹ́kùjọ́ wà lápá lára ẹni wọ́n ní nínú ẹ̀ àlìkìnnà òun náà ní orin àlùjó àlẹ́gìnà tí wọ́n pè ní music ó gbajúmọ̀ ní gbogbo ayé àwọn lárúbáwá ń kọ àwọn òyìnbó ń kọ àwa tí a jẹ́ elédè míì náà àwa náà ń kọ kò sí ìlú kan tẹ́ẹ̀dé láyé tẹ́ẹ̀ ní rí àwọn musician ń bẹ àwọn akọrin ipa àwọn ni wọ́n ń kó nínú ayé ṣé wọ́n ń dèvẹ́lọ́pù ayé lérí dáadáa ni àbí wọ́n ń ba ayé jẹ́ sáwọn èèyàn ń sàǹfààní lára àwọn olórin àbáwọn èèyàn ń sorí ibú sáwọn olórin tí wọ́n ń tọ́ ayé ṣe ni àbí wọ́n ń ba ayé jẹ́ níta fẹ́ gbé yẹ̀wò ìjàmà lẹ́nu kọ̀ọ̀kan táàfin lọ lè sọ́ra wa táàfin mọ̀ tọ́lọ̀ torí ẹ̀dá wa alìkínà ẹ̀ rí orin tí wọ́n lùlù sí ó wọ̀ ṣẹ́rù lẹ́dí stọ́ọ̀mì láti fi àlàtò tọ́rẹ̀ wọ́n ní gbogbo orin tá bá ń kọ ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ òun náà ni a wá gbé gba ọ̀nà orin tọ́jẹ́ pé ọmọ wa lẹ̀ pé lo àwọn nǹkan èròjà tí wọ́n fi ń kọrin piano ni o jìtá ni o gángan ni o ìlú ni o tọ́jẹ́ pé ara wọn wá ní balẹ̀ mọ́ sẹ́rí tí èyí máa ti bẹ̀rẹ̀ sí gbọ́ ohun àṣetáni àgàlìkì náà kéèyàn ọmọ gbọ́ mísíkì àbí kéèyàn máa kọ mísíkì kẹbí ìdàtọ̀mí kaba ìlẹ̀ dùnú gbogbo ẹni tí ó bá mà nínú mùsùlùmí láti ẹni lọ ọpọlọ lè mà pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀yìn máa ń torí ẹ̀rí bínú ọlọ́ لأن الله توعد المستمعين إليه بالنار torígbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa mísíkì nínú alukur'an ọlọ́run bá ọlọ́wọ́n bá oyi yé wa pé gbogbo ẹni tẹ́ bá rí ti ń kọrin àbí ń gbọ́ orin òun ti lé rí ìyà fún un lọ́rùn gbogbo ntọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tọ́ba ti lé rí ìyà fún yà tọ́ba lẹ́yìn ti yà lérí ẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ kékeré má ti dẹ̀ṣẹ̀ ńlá yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ní lọ́rùn àbí àláyé tọ́ba ti wàánu àkọọ́lẹ̀ kékeré má torí kéèyàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-adillatu ala tahrimi al-ghina kathira kí gbogbo àwọn tajẹ́ mùsùlùmí ká lọ lè ṣí àlùkùránì ká sì lọ lè sí ìwé àdìsí tá à ń pè ní sunna sẹ́mi pé méjèèjì náà ìbẹ̀rẹ̀ àti ìyanjú ẹ̀sìn èyàn gbọ́dọ̀ mú sunna kọ́ mọ́ mú koran èyàn gbọ́dọ̀ mú alukoran kọ́ mọ́ mú sunna téèyàn bá fẹ́ ṣìnà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí náà alukoran tó ṣe mísíkì ní èèwọ̀ fún èèyàn láti máa kọ́ àbí láti máa gbọ́ àbí láti máa náwó síbẹ̀ àbí láti máa ra àwọn cd késẹ̀tì wọn àbí láti máa sponsor wọn pẹ̀lú ọ̀kan náà àwọn irinṣẹ́ tá a fi ń kọrin ẹ̀rí tí ó di àmọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́run bá sọ ní Qur'an suratul Isra aya sixty four kálọ̀lẹ́ kálẹ̀ ọlọ́run bá ní. واستفزز من استطعت منهم بصوتك ọlọ́run bá ní ìwọ èso ó ti dẹni ìbínú látòní lọ ohun burúkú kan sì ń bẹ lẹ́nu rẹ máa wá lọ lérí ilẹ̀ kọ́ máa gbé rí ilẹ̀ mo ti yọ ọ́ kúrò nínú àánú mi ìwọ ìbílísù washington zizi mani sapata ẹni tó bá wà lágbára lérí ẹni típa rẹ bá ká yọ wọn lẹ́nu dà wọn láàmú pẹ̀lú ohun rẹ ohun èso jẹma ohun èso dàrú lérí ilẹ̀ ọlọ́mọdé afa bẹ́ẹ̀ni ká bá palẹ̀ mọ́ ohun èsùn sẹ́gbẹ̀ẹ́ kan bí a sì ní gbọ́n tí ń sọ bí ma. bàbá lọ bàbá gbọ́ ohun tá a wí mísíkì èèyàn wẹ̀yìn ohun èsùn ní jama gbogbo ilé ìsùn pátá ohun ni wọ́n máa ń pílé mbẹ́ mísíkì ni wọ́n ti tẹ̀fù sí sinmi ní sàpáàtà mí lẹ́hùn bẹ̀sọ̀tì ọlọ́wọ́n bá ní ẹni pa àyè bá kánú wọn máa fọ ohun rẹ máa fi dà wọn láàmú tí fi ní báláǹsì láyé máa suratul isra aya sixty four kòtí dáhàbà jumhurul mufassirin àwọn àgbàlagbà nú àwọn akéwù makéwù tọkéwù tí wọ́n sì jinlẹ̀ jìndò nínú tafsir quran wọ́n ní ila anna sawta iblis almadhkur fil aya wal gira ohun ìsùtọ́lọ́wọ́ bá ń rìn fáàsì nínú aya yìí wọ́n ní bẹ́ẹ̀ bá ń dá òtù ẹ̀ pé kì í ṣe mísíkì kéwù òye yẹn mọ́ni nítorí pé ohun yẹn tẹ́yìn bá ti gbọ́ báyìí alákàlùkù ní balẹ̀ mọ́ tí wọ́n gbọ́hùn ìbílísù rí bọ́ọ̀ bá gbọ́hùn ìbílísù àbí òbí ìbílísù ọ̀wá gbọ́ gbọ́hùn ìbílísù bọ́ọ̀ bá ti ń gbọ́ mísíkì ohun ìbílísù kan ló ń gbọ́ ohun àṣetáni kọ́lọ́mọṣà ti sọ ní bẹ́ẹ̀. qala Allahu ta'ala ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì jama ààrẹ lẹ́yìn nínú suratul Luqman ààyè ẹlẹ́ẹ̀kẹfà sí ààyè ẹlẹ́ẹ̀keje ọlọ́wọ́n ومن الناس من يشتري لا sì máa عن سبيل الله بغير علم lè yọ̀dí láhùn sẹ́bí ìlà ìbẹ̀kọ́ ìrẹ̀ ẹ̀lmì. ọlọ́wọ́n bá ní bẹnu àwọn èèyàn tí wọ́n máa fẹ́ láti máa ra ọ̀rọ̀ eré láhùn wàlá hadith yóò máa wù wọ́n kí wọ́n máa gbọ́ yóò máa wù wọ́n ká máa kọ́ lè yọ̀dí láhùn sẹ́bí ìlà ìbẹ̀kọ́ ìrẹ̀ bá ní pé wọ́n padà kú lójú ọ̀nà ẹni bá ń gbọ́ àwọn eré yìí sẹ́wọ̀n pé ilẹ̀ yorùbá gan àwọn olórin wa wọn ní àwọn jíwèrè láwọn hadith ọ̀rọ̀ eré ọ̀rọ̀ ni àmẹ́rẹ́ ni kò sí nǹkan gidi mẹ́ láhàwù ẹni wọ́n ń pè láhàwù òun náà ní eré ọ̀rọ̀ tí ó jẹ́ pé eré ni wọ́n ń ṣe ń bẹ̀ wọn ò ṣeré ọ̀sìn bẹ̀ ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ eré yìí ẹni bá ń gbọ́ àbí ń kọ́ yọ́ọ́ máa kú olójú ọ̀nà ọlọ́wọ́n bá láì mà wọ̀nyẹ̀ tàbí dáhà ó tó tí wọ́n bá wá ka ọ̀rọ̀ gidi fún èyí ni ayatollah àmì ọlọ́run alukur'an yóò wá mu ní mu yẹ̀yẹ́ ulaika lahum azabun muhin ọlọ́run bá ní gbogbo wọn ìyà tí a fi jẹ tí wọ́n dẹni yẹpẹrẹ ń bẹ̀ àti pálẹ̀ ṣe kalẹ̀ fún un wọ́yìnbá tó dé lá àléyá ẹ̀yà àtúná tí wọ́n bá ń ka ayọ̀ ọlọ́run fún àwọn akọrin àbáwọn tí wọ́n ń gbọ́ orin tí wọ́n ń ṣe wáàsí fún wọn wọ́n la mustakbira wọ́n ní wọ́n sì pẹ̀yìndà yìí pé ah mo rò pé orin ni wọ́n kọ́ mẹ̀yẹ yẹn mọ̀tò wáàsí ni wọ́n ń ṣe mẹ̀ yóò sì pẹ̀yìndà bẹ́ẹ̀ bá fi sí di wáàsí sí yọ̀yọ̀ orin lọ́fẹ́ gbọ́ kàn lábúyẹ sí máa hà tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ọlọ́run yọ̀ọ́dà ẹgbà tí ò gbọ́ ó sì gbọ́ kò lè wúlò fún ni ka anabi ìwòtòlẹ́yìn wọ́kọ́rọ́ bí bàtà fi gidi létí tọ́bà ṣíríhù bí àdáàbìnrin alim ọlọ́run bá ní ẹni yìí ẹ bá fún ní ròdùn ló yà tí wọnú egun tí wọnú ẹran sọ́ọ̀tù lukumanu ayẹlẹ́ kẹfà àti ayẹlẹ́ keje kálí ewu kuraani tí wọ́n translate ní maka àti madina torí tọ́ba ti dọ̀rọ̀ tafsir á padà sípìlẹ̀ wa kí ni ìpìlẹ̀ wa jama maka àti madina ẹ̀rí àyà yẹn ló sọ́ọ̀tù Luqman ẹ̀rí àyà yẹn ló sọ́ọ̀tù Luqman àyà ẹlẹ́kẹfà àti àyà ẹlẹ́keje wọ́n wá nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ pé òun ó fìyà tó le jẹ wọn la yatawa'adu Allahu illa 'ala kabiratin min kaba'iri dhunub ọlọ́wọ́ bá òní lérí ìyà fún yà lọ́rùn àfikọ́ pé ẹ̀ṣẹ̀ ńlá kan ló ń tòun ti dá wọ́n ní ló àmà pé mínísù kì í ṣe àwàdà lọ́dọ̀ ọlọ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ tá a lè fọwọ́ fúnfún yẹn mú lọ́dọ̀ ọlọ́ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa láwọn hadith ọ̀rọ̀ eré táwí àwọn kan dọ́gbọ́n wọ́n ní kò sí mísíkì ń bẹ mísíkì kọ́ eré ni àwọn tí wọ́n ń ṣeré ni táà bá wọn ka àwọn ìran eré ẹni tí ọba ka mísíkì sí sẹ́mi irú ọba ti ṣe ìkan èékún ní ìta àwọn fi ń ṣeré ìgbé mo ṣe fẹ́ ṣeré kéèyàn wá tó mísìkì ò sí mẹ́ kí ni wọ́n fi ń ṣe lóbìnrin fi gbàgbé ọlọ́run tó tó mísìkì àmẹ́lẹ́yìn ọkàn wa ná lọ́dọ̀ àwọn tí wọ́n ń tako ááyà yìí pé kò rí bẹ́ẹ̀ ẹ̀rí ti ọkàn wa òun náà ni pé ẹni á lọ sọ́dọ̀ àwọn tí wọ́n gba kí olódò anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àgbà wọn òun náà ni Abdullahi ibn Abbas àfọwọ́ Abdullahi ibn Abbas ó ní láhùn hadith ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́n bá ń rìn fáàsì níbí tọ́lọ́wọ́n bá ń gbàlérò níbí òun náà ni music àlùjọ àfáwọn abdullahi ibn masoud òun tiẹ̀ ó ní kò sí àyà kan tó wọ́n mọ ibi ọ̀sọ̀ kalẹ̀ sí kò sì sí àyà kan tó wọ́n gbà tó mọ rẹ̀ lọ́dọ̀ ànábì àfáwọn abdullahi ibn abbas wọ́n sọ tiwọn àfáwọn abdullahi ibn umar àwọn wá sọ pé ṣẹ́ẹ̀rí láwọ̀lẹ̀ àdìsí yìí ẹnìkan ló bi wọ́n léèrè ipò ẹ̀dá kún kí tuma láwọ̀lẹ̀ àdìsí àfáwọn abdullahi ibn umar àyìn àfáwọn abdullahi ibn masoud àfàwọ̀ abdullahi ibn masoud wọ́n bi àwọn náà léèrè wọ́n ní àfàwọ̀ abdullahi ibn masoud kí ni ọlọ́run gbà lérò wọ́n wá búra lẹ́ẹ̀mẹ́ta wípé fáwọláhi lẹ́bi láìláha ìlàhù wàlọ́ọ̀dì lẹ́bi láìláha ìlàhù àwọn fi ọlọ́run tọ́jà pé àlè sẹ́lòmíì tó sí lẹ́yìn ọlọ́run àwọn fi búra wọn wá kórè ẹlẹ́mẹ̀ta wọn wàláhi lẹ́ni láìla ìlàhù wàláhi lẹ́ni láìla ìlàhù wàláhi lẹ́ni láìla ìlàhù wọn làwọn fi ọlọ́wọ́ bá búra sani búra yìí jama sọ̀hábà oníláwọ̀ ní hadith ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́ bá ń sọ ń bí gẹ́gẹ́ bá nàbì ṣe tu fáwọn aligina mísíkì àlùjọ ẹlẹ́wọ̀n tafsir ibùn kathir sọ́ọ̀tù lukuman nínú tafsir agbára lẹ́jù tí wọ́n àwọn àfa òun náà ni tafsir Ibn Kathir tàbá débẹ̀ tí mo sọ yìí ẹ bá ń bẹ̀ nígbà sọ abàtì búra sẹ́mu pé kò ní ìdí asọ̀rọ̀ mọ́ wọ́n wà láàyè yóò sẹ́mu alẹ́ kẹ́lẹ̀ kò sì ní búra lérí rọ́ nínú àwọn àfáà tí wọ́n tún sọ pé àníṣe mísíkì ṣe ọlọ́run gbà lérò pẹ̀lú láwọn hadith tọ́lá ọba ni béèyàn bá ti ń gbọ́ béèyàn bá rà á àbẹ́yàn kọ́ èyí wọ́n padà kú olójú ọ̀nà ọlọ́run yẹn padà dánmọ̀ èṣù nínú wọn náà jábìrì ibùn abdullah nínú àwọn sahaba àwọn náà ní wọ́n gina wọ́n ìsìtìmá òyìnlẹ̀ kama kọrin kama gbọ́ ní jẹ́bẹ̀ afáwọn mujahid nínú àwọn afọ́n tafsiri ni wọ́n ní wọ́n gina wọ́n mazamir wọ́n tọ́bùl wọ́n ní gangan ní jẹ́bẹ̀ ìlú gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹ̀ wọ́n ní díjẹ́bẹ̀ afáwọn mujahid nínú àwọn afọ́n tafsiri afáwọn hasan albasori nínú àwọn afágbà tọ́jú pé àwọn rí àwọn sahaba eléyìí àwọn tàbíyìn àwọn rí sọ àwọn sàhábà àmọ́ ọ̀rá nàbì ó ní ìta àwọn sàhábà sọ fáwọn òun náà ni pé anna lahwal hadith al-ma'asif wal ghina lahwal hadith yìí tọ́lọ́wọ́n bá rìn fáàsì òun náà ni àwọn èròjà akọrin jìtá piano gángan ìlú àbáwọn Sa'id ibn Jubayr àwọn náà ní mísíkì ní ọlọ́run rìn fáàsì àbáwọn makihul nínú àwọn àfa tafsiri wọ́n ní mísíkì ni àbáwọn ibùn kathiri wọ́n ní mísíkì ni àbáwọn ìmáàmù máàlìkì wọ́n ní mísíkì ni ìmáàmù shafi'i wọ́n ní mísíkì ni ìmáàmù ahmad wọ́n ní mísíkì ni ìmáàmù máàlìkì wọ́n ní mísíkì ni àbáwọn àbúrò àdébà wọ́n ní mísíkì ni àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ ti parí jama àbáwọn àtọ́bárí wọ́n ní mísíkì ni kúrútùbí wọ́n ní mísíkì ni kí ló tó wá kú jama nǹkan fífi àfa fún láwọn tó ti lọ tí wọ́n súnmọ́ àwọn sàhábà tí wọ́n sọ fún ọ pé wàláhì tó o bá gbọ́ mísíkì lè yùdí là ń sẹ̀bí lè láhì bí gẹ̀rẹ̀ ìlì ó kú lójú ọ̀nà ọlọ. bọ́mọ rẹ bá gbọ́ mísíkì ẹ kú lójú ọ̀nà ọlọ. tẹ́ ẹ bá gbọ́ mísíkì nínú ilé yín sọ lẹ́yìn di ilé sù táwọn àdìjà náà bú tí wọ́n máa wá péjọ síbẹ̀. ayé ẹlẹ́kẹta òun ni wọ́n lẹ́sìn náà láyé ṣe tí wọ́n bá rí àwọn èèyàn tí wọ́n pàtẹ zoro eh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ zoro eh, zoro òun náà ni orin àdùjọ wọ́n ìdá mọ̀rúbì lágùyì ọlọ́wọ́n bá ní kàtàkàtà ni wọ́n máa wí táwọn ẹni bá wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́rù kìráàmà wọ́n kà máa lọ tiwọn ní wọn níyà tí wọ́n náà kọjá àbọ̀ kọjá ládùúgbò yìí ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ joint ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀ ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ibi wọ́n ti mutí ilé ijó ọlọ́run láwọn ẹni rí oníyàbẹ̀ kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run fi láwọn ẹni rí oníyàbẹ̀ wọ́n ń music àfàwọn ọmọ alhanafiya muhammad ọmọ hanafiya wọ́n ní láyé zàdúnà láhàwà wọ̀lìkìnà à wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé àwọn ẹni rí wọn ò ní débi wọ́n ti ń gbọ́ àlùkò láyé wọn tí wọ́n bá kọjá bẹ̀ wọ́n máa lọ tiwọn. eléyìí nínú àlùkò àrè ari ní sọ́tún furqan aya seventy two wal adillatu mina sunna ẹ̀jẹ̀ wa padà sínú sunna torí tá a bá tún sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀sìn a máa múnú quran a sì máa múnú sunna méjèèjì ní lọ papọ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna kin rasulullah òpó kan ní méjèèjì kò sí èyí àlọ́tọ̀ọ̀tọ̀ òun lè lọ́n tẹ̀lé lọ́nkọ ọmọ tẹ̀lé ànábì ọ̀rọ̀ lọ́gbà quran gbọ́ kọ́ lọ́gbà sunna gbọ́ méjèèjì lòpó àkọ́kọ́ ní òpó islam ẹjẹ wa lọ ní sunna àbáwá imaamu Bukhari tọjá pé àdìsí wọn lọ́la láàfíà jù nínú gbogbo àdìsí tá a máa ń kà wọ́n ní anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la yakunanna min ummati aqwam tọba dìgbà yáyé àwọn kan dìde nínú àwọn ìjọ mi min ummati nínú àwọn ìjọ mi náà yastahilluna al-hira wọ́n máa ṣe sìnà wọ́n ṣe dẹ̀tọ́ wọ́n sọ sìnà di ẹ̀tọ́ kì í sì ṣe ẹ̀tọ́ èèwọ̀ ni ẹ kà máa gbọ́gbọ́ ní àkàwọn kó máa ní nídìí òun ni wọ́n á sọ ẹ̀ẹ́nì mọ́jọ́ náà ọlọ́sọ̀ níbẹ̀ anabi ní ilé ayé bẹ parẹ́ nù kò ní pẹ́tà yẹ parẹ́ mọ́nù tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàlhàríyà aṣọ àríyìn wọ́n sọ ọ́ dẹ̀tọ́ ṣe ẹ̀tọ́ wọlé hamura ọtí mu wọ́n sọ di ẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ wọlé maazi àwọn èròjà kọrin wọ́n sọ di ẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ èèwọ̀ ni Imam Bukhari ló gbàdí ìsìn wa táwọn afáàní yanjú àdìsí yẹn pé ẹni bá dàrú mọ́ lọ́wọ́ kó lè tún tẹ́ràkà kò sí ààyè ẹ̀kan lára rẹ̀ Ibn Hazm tó ní ààyè ń bẹ lára rẹ̀ rahimahullahu ta'ala ala bá ní gbàgbọ́ wọn wọ́n ní wọ́n sì wí ni. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tábà wá wáyé lẹ́ni gbajuma gbajúmọ̀ gbajuma, gbajúmọ̀ ọtí gbajúmọ̀ gbajuma, gbajúmọ̀ alimahaati musical instrument òun náà gbajúmọ̀ bẹ́ẹ̀ gbajúmọ̀ ọ gbajúmọ̀ ẹni tí ò gbóorin lé nínú wa ọlọ nìkan láàrin wa gbọ, ní tí torí pé ó ti di àdánwò lérí ilẹ̀ bàbá wa Ibn Taymiyyah wọ́n ní malam yufarriq bayna sami wal mustami' faqad akhta ẹni tí ó bá lè ṣèyàtọ̀ láàrin ẹni tí ń gbọ́ mísíkì fún rẹ̀ àtẹni tí ń kọjá lọ tí mísíkì ń wọ létí tí èdè gbọ́ fẹ́ gbọ́ káwá ní ẹsẹ̀ ẹsẹ̀ kankan náà làwọn méjèèjì dọ́dá ah bàbá ní wọ́n tó ń ṣe mistake o ọlọ́run ò ní jẹ ẹni tí ń kọjá lọ tọ́ba gbọ́ ọlọ́run ní jẹ́yà àmẹ́ni tó máa ń lọ bẹ̀ àbí tó ra wọlé òun ọlọ́run jẹ́yà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àbáwọ̀ Anas ọmọ Malik wọn là nàbì sọ pé sawtani mọ̀lẹ́ ọ̀húndáni sawtu mizmari inda ni'ma wa sawtu waylin inda musiba àbáwọ̀ Anas ọmọ Malik wọn ní ànábì sàlám sọ pé wọn là nàbì ọlọ́run ọba ṣẹ́bi lé ohun méjèèjì sọ́ọ̀tù mùsùlùmárì ẹ̀ńdà nẹ́ẹ̀mà ohun mùsùlùmárì ohun ìlú piano gbogbo tí wọ́n fi ń kọrin gẹ́gẹ́ dandandan ohun yẹn nígbà tá a bá ń ṣèdẹ̀ra nígbà tí ọlọ́run ọba bá kẹ́ wa tá a bá wà tó dẹ̀ra ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wà láwọn máa ń rí jẹ́ káwọn èèyàn máa gbọ́ ohùn náà ọlọ́run kọ́lé fún wa kọ́ ọ̀nà mọ́tò fún wa ọlọ́run bá fún wa ní ọmọ ọlọ́run bá fún wa ní àlàáfíà ọkọ́lé fún wa ó sì nìkan dáadáa fún wa kí lẹ́ẹ̀ máa gbọ́ mbẹ́ bí wọ́n ti ń sílé ohun tẹ́ẹ̀ máa gbọ́ ni ilé òkò máa kí lẹ́ẹ̀ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì bọ̀sọ́ọ̀tù wáyìlì ní ìdàmùsíbà àti ohun egbé ìwọ̀n ó ti bàjẹ́ fún wọn kò ní dáa fún wọn o ah, lágbájá kú nígbà mùsùlùmí bàbá ṣẹlẹ̀ ohun ohun náà ni àbí ọlọ́wọ́n ọ̀dùnmọ́dún sí méjèèjì ibi àti lọ́hùn náà ni sọ́ọ̀tù mẹ́sìmáàrì kọ́lá rasulullah sàlá ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú sunna anábìíní ilà yashrabanna an-nasu min ummati al-khamra tọ́ba dìgbẹ̀yìn ayé àwọn yóò máa mú ọtí gbàtà mú gbogbo àdúgbò ilé ọtí ilé ọtí ilé ọtí ilé ọtí wẹ̀sán mọ́tà hù bí gẹ́rì sí ní hà wọ́n máa wá sọ láwọn orúkọ tí kò gbajúmọ̀ ọtí náà sì ni gbogbo ọtí lẹ́ni ẹni bá lóun mọ iye orúkọ tí ọtí ń jẹ́ ìparọ́ ni orúkọ yẹn ṣiríṣiríṣiríṣi ni wọ́n máa fún yọ̀ǹzàfù aláàrú ọ̀ṣìhìn bìlìmọ̀ áńsìfì wọ́n ní mo gẹ̀ nìyàtì anábì sàlọ̀ dára sàlọ̀ anábì ní àwọn tí wọ́n mú ọtí yìí wọ́n máa wá ta jìtá wọ́n máa ta nígbèrè wọn wàlùmùgánìyàt àwọn obìnrin tó wọ́n dùn tí wọ́n ń kọrin àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìṣẹ̀lẹ̀ àjọ ìṣẹ̀lẹ̀ jama yaksifu Allahu bihim al-ard bá ní tó padà yá tí wọ́n bá ṣe tó kún tán ilẹ̀ ó sì rí mọ́ wọn ní ti ń ṣẹlẹ̀ láwọn ìlú èbó jama ilẹ̀ ó sì rí mọ́ wọn wàyà jẹ́ alùmínú ní kìrẹ̀dátà wọlé kànáà gbogbo wọn dìde kúrò níbi ẹni tí ni Ọlọ́run ti sọ wọn dọ̀bọ yóò sọ wọn dẹlẹ́dẹ̀ àdìsí àdàbọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi lẹ́nu lẹ́nu àdìsí tá a kà yìí tẹ̀ bá kọjá lọ́pọ̀lọpọ̀ àwọn bus stop ládùúgbò yín ẹ̀ rí i pé ìtàn nàbì ni yóò ṣẹlẹ̀ yín ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́mọdé á ní pín bẹ́ẹ̀ àfọwọ́ abdullahi ọmọ abbas ọlọ́nkọ́ba ọdún sí wọn wọ́n ní inna allaha harrama al-khamra wọ́n ní ọba wọ́n ní anabi sọ pé ọlọ́run ọba ó ṣe ọtí léèwọ̀ wàlímẹ́sìr ó ṣe tẹ́tẹ́ léèwọ̀ wàlíkúbàtà ó ṣe kúbà náà léèwọ̀ wọ́n wá bí àfa wa Sùfìyánù ọmọ Sàwòrí wọ́n ní màlíkúbà kí ni wọ́n pè ní kúbà yìí agbọ́ ti ọtí àti gbọ́ ti tẹ́tẹ́ èwo ní ń jẹ́ kúbà àfa wa Sùfìyánù ọmọ Sàwòrí wọ́n ní ìtumọ̀ táwọn gbọ́ lọ́dọ̀ àwọn tó tẹ̀lé àwọn sàhábà ìtumọ̀ kúbà àtọ́bùlù ìlú gángan ni àtọ́bùlù fasalu ahla zikiri in kuntum la ta'lamun bọ́rọ̀ bá yé ẹja lọ lè béèrè àwọn tó yé o kò sóore nu mísíkì o aburú ni o àkọwádìí sàhábà ẹja tó wá gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn sàhábà sọ nípa mísíkì nípa orin àdùjọ alákọ̀ọ́kọ́ àfọwọ́ abdullahi mosfowit a ti sọ tí wọ́n síwájú pé àwọn ṣe ẹ̀kọ́ lọ́n búra ni nígbà sàhábà ti búra lẹ́ẹ̀mẹ́ta yẹn pé láwọ̀lẹ̀ hadith ọ̀rọ̀ eré tọ́lọ̀ ń sọ ní sọ́ọ́tù Luqman ayẹlẹ́ kẹfà orin ni ẹ má débẹ́ o èyí ò kú lójú ọ̀nà ọlọ́ọ̀tì máa ń gbọ̀. àbáwọ̀ Imam Maliki wọ́n ní innama yaf'aluhu indana al-fusaq innama yaf'aluhu indana al-fusaq Imam Maliki wọ́n ní ẹnìkan kan yìí gbọ́ orin àbí kọ́ máa kọrin àwọn jàǹdùkú èèyàn ní máa ń síbẹ̀ àwọn olùbalẹ̀ jẹ́ àwọn táyé wọn ti bàjẹ́ tí wọ́n tún fẹ́ báyé ẹlòmíì jẹ́ Imam Malik ní àwọn ni wọ́n máa ń kọrin tí wọ́n sì máa ń lòdò sí. àfọwọ́ Abdullahi ibn Imam Ahmad Abdullahi ọmọ àfọwọ́ ah, alimam Ahmad sàálùtù àbí anilgina Abdullahi ló ń bí bàbá wa ó ló ń bí bàbá yẹn olóhùn bàbá àwọn pẹ̀tọ̀ bàbá mi ìmáàmù ahmed ambali alẹ́lẹ́ gíga wọ́n kàn dáadáa kún gbanagbanagbana táwọn yẹn máa ń ṣe káàkiri ìlú yìí orin tí wọ́n máa ń kọ yẹn ìhàwọ́ ìdẹ̀sẹ̀ kọ́ sí wọ́n ní bàbá àwọn sọ pé alìgínáàrú yóò ń bitú ànífàkọ́ fìlkọ́lì ń máa ń jẹ́ kí ìṣojú méjì nínú ẹ̀sìn ń máa ń gbìn sínú ẹ̀mí ni èyí ó di mọ̀náfíkì tí wọ́n ti ń gbọ́ rẹ̀ ma pẹrẹ ẹlẹ́ni rí o sì wá jòkó láàrin àwọn ẹni ibú ó di mọ̀nàfíkì tó bá ti ń gbórin àwa gbọ́ olórin fújì kan lórí fóònù rẹ ó di mọ̀nàfíkì ìgbésẹ̀ nìyí sì dúró dédé báyìí ẹ gbọ́ tọ́ ìgbó ohun tá a gbọ́ lórí fóònù ní hip hop dùn mọ́sálásí ó di nítorí pé òun ẹlẹ́ni rí ọ wá rìn pẹ̀lú àwọn ibú òun rìn pẹ̀lú àwọn ẹni bú àwọn tó ń pa ayé jẹ́ tó ń balẹ̀ jẹ́ àfọ àwa Ibn Taymiyyah àfọ àwa gbà nínú sunna wọn ni mazhabul a'immah al-arba'a anna alaka aláwi kullaha haram wọn ni anna alaka aláwi kullaha haram gbogbo àwọn èròjà akọrin tí wọn máa ń lò fún orin kíkọ lágbàláyé baba ni haramu ni gbogbo yìí àwọn eléyìí ò ní tàn wá wọn ò sì ní gba sàrà lọ́wọ́ wa wọ́n sọ bọ́rọ̀ bá ṣe rí nínú ẹ̀sìn àbáwọ̀ Hasan al-Basri wọ́n ní in kana fil walimati la fala da'wata la ọlọ́run ní bí ọmọ ìyàwó bá tó wá sí wàlímà wàlímà ìyàwó ká lọ wọ́n ní tó bá ti mọ̀ pé wọ́n play music ń bẹ̀ tó ti dájú àbọ̀ gbọ́ pé wọ́n play music ń bẹ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ àyàn kọ́ lọ mọ́ bọ́ọ̀ bá lọ ẹlẹ́sẹ̀ nítorí pé ọbẹ̀ lọ́lẹ̀ gbàlejò èṣù sínú ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àbáwọn ṣẹ́gun ìmọ̀ ọ̀kọ́ yìí wọ́n ní alukur'an wọ̀lgínà wọ́n ní ẹ̀rí alukur'an alámùlá ọ̀rọ̀ ọlọ́run wọ̀lgínà àti orí kíkọ́ láàyè tẹ̀míhánì rìkọ́lì bíi abdi méjèèjì ò ní pàdé pọ̀ nínú ẹ̀mí ẹrú ọlọ́run kan kájọ ọmọ wa gbé papọ̀ ọ̀tá làwọn méjèèjì ayédà tí koran ọ̀sẹ́kù kórin ọ̀sá lọ àbí kórin ọ̀wọlé tí koran ọ̀sẹ́kìnni kí koran ọ̀sá lọ èyàn mélòó ní gbọ́ mísíkì lónìí tẹ́lẹ̀ ń bá a sọ̀rọ̀ ọlọ́run yín ṣe wá sí fún tí mísíkì bá dùn yàn látàn tó bá ti gbẹ ìmí yàn tán wọ́n máa sọ̀rọ̀ ọ̀run yóò sì máa rẹ́rìn wọ́n máa sọ̀rọ̀ ọkú yóò sì máa rẹ́rìn wọ́n máa sọ̀rọ̀ àlìkìyàmà yóò sì máa ṣẹ̀fẹ̀ nítorí pé ẹ̀mí yẹn ti dí padà pẹ̀lú orin gbígbọ́ mísíkì gbígbọ́ àfọwọ́ torí àsìkò ní òjì máa ń sọ bí tẹ́tì gbogbo ẹ̀ àfọwọ́ sẹ́kù wa ibn baz rahim allah ta'ala wọ́n ní haramu ni kéèyàn máa gbọ́ music sheikh wa sọ́ọ̀lì al-Uthaymin wọ́n ní haramu ni sheikh Nasiruddin al-Albani àfọwọ́ àgbà wọ́n ní haramu ni àwọn ṣe wá sọ pé ìtafàkàtìlẹ̀ àìmọ̀tòlá àrùbá bàbá wa Nasiruddin al-Albani wọ́n ní àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin imaamu malik shafi abu hanifa àti imaamu ahmed bin ambali imaamu malik shafi'i abu hanifa àti ahmed bin ambali ọ̀rọ̀ alibani ìtafakatil al'aimma ìtafakatil al'aimmatul arba'a àwọn imaamu mẹ́rẹ̀ẹ̀rin ta nínú àná tá ń tẹ̀lé wọ́n tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn tó gbajúmọ̀ nìyẹn wọ́n ní wọ́n panu pọ̀ gbogbo wọn kò sẹ́ni tí wọ́n bi léde nípa mísíkì àti kó sọ pé haramu tani wọ́n bá ń sọ halal jama lẹ́yìn táwọn afáàgbà ti ṣe kíni tí wọ́n ti yanjú ọ̀rọ̀ mọ̀mọ́dà bá àlìgínà ẹni bá ní mísíkì pé ọ̀dà ká máa gbọ́ ẹ̀sìn ọ̀tàkó ọ̀dà gan wọ́n ló ń tọ̀hún á gbé lẹ́nu sọ̀hún pẹ̀lú àyàtà kàlẹ́ kan àti hadisi tá a kà àtọ̀rọ̀ àwọn sọ̀hábà àtọ̀rọ̀ àwọn àgbà àfa mẹ́rin tọ́jà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ́rin ipe àwọn eléyìí ni wọn ọmọ tí wọ́n sọ àbí ẹni bá ní music ipe ẹ̀tọ́ ni wọ́n ní fọwọ́ mọ́kútẹ́hùn fil mas'ala ó ti ṣàṣìṣe nínú ọ̀rọ̀ yìí tá a mọ tọrọ kọlọ mọsà foríjì gbogbo àwọn tí wọn ní alimagbọ ara wọn ni asheikh ibn hazm rahimahullah ta'ala wa gafara la abẹ́lẹ́ ọkọ̀ bá foríjì kọlọ kọlọ wa sàforíjì fún baba àtàwọn míì náà lágbà ńlá yé arínú wọn tí wọn bẹ ní egypt arínú wọn tí wọn bẹ lómi náà aladina pẹlú àkìlíya wọn ní taba ní kásẹ̀ fi ọpọlọ tiwa náà ká gbé kalẹ̀ wo ìgbésí ayé àwọn musicians àwọn tí wọ́n kọrin wọ́n ní kálọ̀ lè wò gbèsè ayé wọn ìjáyé wọn da ǹjẹ́ wọ́n ń kọ́ntribútù dáadáa sáwùjọ ibi wọn bá ti ń jó mísíkì tán ní olórin bẹ́ẹ̀ lọ́ọ̀kan yẹn òun fìjì fẹ́ jó lálẹ́ hip-hop kan fẹ́ wá lálẹ́ àwọn alápàlà àpàlà kan fẹ́ jó lálẹ́ àwọn onílù kan bọ̀ wọ́n ní ìjẹ́ náà àwọn onídìdú ipe wọn ni wọn fẹ́ pílè lálẹ́ yìí ìjẹ́ wọn kọ́ntribútù dáadáa táwùjọ tí wọ́n bá wà wọ́n ní ta wá wù á pé aburú ńlá ni wọ́n máa ń dálẹ̀ ní ògùn ra wọn gbò wọ́n jà wọ́n fọ́ra wọn lérí ọmọ tòní dágbére fún ìyá ẹ̀ wọ́n máa wá ká ọmọ obìnrin yọ jáde lé yọ máa jó oòrùn wọ́n ní láì tí ì sọ ayé akọ̀rọ̀ àrà ọlọ́pọ̀lọpọ̀ gbé gẹ́mà pé mísíkì aburú ni lérí ilẹ̀ ayé wọ́n ní tọ́wájẹ́ mísírì bá dáa ní kí ló dé tá a máa kúkú máa kọ́ mọ́sálásí kẹrẹ́ nìkan kó mú fújì bọ́ọ̀nù ní mọ́sálásì ìmáàmù tó ní mísírì kìdá yóò ọ̀ ọ̀ bí bá ń kọ́ ìgbọ́ ah, ọlọ́dà nínú rọ̀mọ̀dán lẹ́yìn máa ráwọn tó máa ń to irinṣẹ́ eré kalẹ̀ nínú rọ̀mọ̀dán kí là máa ń gbọ́ tafsir kàlámù lọ́à ni là máa ń gbọ́ kàlámù ṣètò kálukó ṣe kíni kálukó pàdé ah, nínú rọ̀mọ̀dán láwọ̀ ẹ̀gbọ́n máa gbọ́ fújì wọ́n ní gbogbo adá máa pè fújì kìí ṣe nǹkan tó dáa mírísíkì kìí ṣe nǹkan tó dáa kìí kọ́ntribútù dáadáa sínú àwùjọ àníwá òdìgì náà ṣẹ̀wáàrí àwọn eréṣiríṣi mírísíkì tá a máa ń gbọ́ láwùjọ èyí tó jẹ́ ti lárúbáwá wà wọ́n ní ògùn níyà tó gàràmíyà èyí tó jẹ́ ti àwọn òyìnbó wà wọ́n ní hip hop àtàwọn yòókù wọn èyí tó jẹ́ ti àwọn yorùbá wà ní àpàlà fújì jùjú bàtà àti àwọn eréṣiríṣi àwọn eh, eh, eh, mírísíkì tí a máa ń gbọ́ nílẹ̀ yorùbá wọ́n ní gbogbo ẹ̀ pátápátá bákan náà ni àwọn kan tún lè wọ́n tún ní islamic music mo ní àwọn eléyìí ti sọnù ayé alukuhari ní music ọ̀dà wọ́n tún wá fi islamic sí àwọn yìí nì wọ́n làwọn ń kọrin àwọn ń gbẹ́sìn gani ọlọ́wọ́n bá ní ẹrẹ́jú kúlílílí mọ́mí ní ẹ̀yẹ́kú dúnmí ní abúsọ́ọ̀rì yìí ọlọ́wọ́n bá ní ẹrẹ́jú yín táwọn obìnrin lóbìn máa ń bọ̀ ẹ wá gbóbìnrin lóbìn síwájú ẹ wá òun lùlù ẹ wá ń jó wájú yín ẹ wá lẹ́yìn gbẹ́sìn gà ṣé wọ́n gbẹ́sìn gà ni àbí wọ́n ń dẹ̀sìn irú obìnrin tó jẹ́ pé ọlọ́wọ́ ìfọ̀lá ta ọ̀gá ànábìlì kọ́wùl ọ̀lá ta ọ̀gá àná bí kọ́wùl ọlọ́lẹ́yìn ìyàwó ànábì yẹn máa ń lẹ wo ẹ sọ̀rọ̀ ṣáfṣáp tó máa ń bèrè kan ayé ó mọ̀ mo ní nìkan báyìí ó ní ọ̀tá ọ̀rọ̀ tí ó le tí ì bá jẹ́ wájú ọkọ ẹ ọlọ́run yẹn máa ń lẹ ohùn nígbà aláàní ká máa ń lẹ ohùn tá a bá ń sọ̀rọ̀ ìyá ogójì lóbìnrin ṣé kò ní lẹ ọhún bàbá ti lẹ ọhún kí ló ṣẹlẹ̀ ṣìdálógún jẹ́ tẹ̀lé fọyẹ́tọ́ máa lè ọlọ́wọ́n ní bẹ́ẹ̀ bá lẹ ọhún àwọn tí àrùn bẹ ní ọkàn wọ́n máa wá ní interest nínú yín wọ́n máa wọ́n máa ní èrò bí bí wọ́n ṣe tóbi tó bẹ́ẹ̀ ṣe dá tó ipe mùsùlùmí ọba àwọn tí wọ́n bá ń lé wọn kájọ wá pé àwa tí ajẹ́ mùsùlùmí lásán orin kọ̀sọ́nà tó gbà dáa ẹni tí kéwù ọba ẹni tí kéwù ọba ẹni tí kéwù rẹ̀ ọba tó ni kó lè ṣe kí ni kó lè ké sí àwọn abẹ tí wọ́n ti máa gbọ́ ìgbọ́kúgbọ́ ta wí kò sí òtẹ́ẹ̀ tẹ́yìn ọlọ tẹ́ẹ̀ nígbọ́ kò sí wà ní màyàwó nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ nígbọ́ ìkómọ ẹ̀ gbọ́ kọ́lẹ̀ lómi à ní tínú òun bá ń bàjẹ́ lòun máa ń gbọ́ kóun lè bá fi pa ìbànújẹ́ rẹ kọ̀mọ̀ pé òun tó fẹ́ dá ìbànújẹ́ sínú ayé òun ni ẹlòmíì wọn á ní ọjà yóò lè ta o ẹwà àwọn tẹ́ wọn ń tajà tí wọ́n bá kọ́kọ́ sí ṣọ́ọ̀bù kí ni wọ́n pè síbẹ̀ tẹ́ máa gbọ́ tẹ́ fi máa wo bẹ̀ gbẹgbàgbègbè gbẹgbàgbègbè wọ́n ti mọ̀ pé ohun èso ni tẹ́ bá ti gbọ́ ẹ wo bẹ̀ ah! wọ́n sì ṣètò ṣọ́ọ̀bù yìí ni wọ́n fi ń tajà àwọn ọmọ máa ń dólé ní mọ́tò yẹn tí wọ́n bá tajà tán kọ́mpìnì tí wọ́n lójútu ẹ̀ mọ́ tí wọ́n kó yòókù jáde pé káàkiri lọ kí ni wọ́n fi tẹ̀lé wọn jàmá music ọmọ obìnrin yọmọ wa jó lókè mọ́tò àwọn àlùfáà wa wọ́n ní nínú mọ́tò bọ́ wọ mọ́tò bọ́ọ̀sì àdáwò bọ́ wọ mọ́tò travel tó ń travel lọ́bì kan àdáwò wọ́n ní wàláhì àwọn èèyàn tó ń ṣẹ̀ṣẹ̀ yìí ti tọ́ ìrà bẹ́ẹ̀ ní sàmà ìwọ̀lá àrùn láàrin sámà tilẹ̀ tẹ́bá wọnú pílẹ̀nì báyìí mísíkì ni wọ́n kọ́kọ́ gbé fún yín láàrin sábà tilẹ̀ tí wọ́n sẹ́ni kan tó lè gbà yẹn lẹ̀ lẹ́yìn ọlọ́ wọ́n sì tún fi sẹ́yìn lálejò. limada araba ni islam gina kí ló dé tí islam tó wá ṣe mísíkì léwọ̀ ó sì léwọ̀ lé adọ́rọ́rin kẹtìrà nítorí àwọn ìnira tó wà ń bẹ̀ àkọ́kọ́ ọ̀dà òun náà ni pé yudillu asabilillah gẹ́gẹ́ bí ayàtà kàṣíwájú yóò gbéyàn kó lójú ọ̀nà ọlọ́run o ò ní jẹ́ wá sí ọlọ́run sọba tí ń gbọ́ mẹ́sìn o ò sì ní lè sìn sọ́rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ló sì bí kọ́lì ní máa ba ọkàn jẹ́ tọ́kàn bá sì ti bàjẹ́ ìmálẹ̀ ò ti dúró mbẹ̀ tí ìmálẹ̀ ò bá ti dúró mbẹ̀ àánú ò ní sí mbẹ̀ àgbọ́yé ò ní sí mbẹ̀ dáadáa ò ní sílẹ̀ mí yẹn ẹ máa wà kíwà àfàwà dùhàk nínú àwọn àfàgbà ó ní àlìgínà ọmọ sádàtò lè kọ́lì ó ní ẹ̀rí mísíkì ó ní máa ń ba ọkàn jẹ́ ni wọ́n máa sàkátọ̀ tún wọ́n máa sàkátọ̀ tún lè rọ́ọ̀bù ó ní ma bí ọlọ́run bá nù nínú aburú music yóò gẹ̀rí ìsàtà a máa jí ọkùnrin lẹ̀ a máa jí obìnrin lẹ̀ a máa jí wàhálẹ̀ níbi adùn ara téèyàn bá gbọ́gbọ́ púpọ̀ ara rẹ̀ ó sì máa dìde ara rẹ̀ ó sì máa dìde lọ́kùnrin tóbìnrin nítorí pé àwọn musician tá a wí àwọn akọrin yìí èyí tó pọ̀ jù ní orin wọn orin ni wọ́n máa sọ̀rọ̀ rògbò wọ́n máa sọ̀rọ̀ abẹ́ wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní gbogbo èèyàn tí bá wọ́n gbọ́ mísíkì wọ́n ní kọ̀sọ́gbẹ́ ẹ̀yọ́ padà lóní sìnà nítorí pé èyí tọ́pọ̀ nínú tí wọ́n fi ń kọrin lẹ́ni òun náà ni ọ̀rọ̀ tí wọ́n jí adùn lẹ̀ ibùdó wọ́n ní wọ́n ní ẹ̀rí mísíkì wọ́n ní máa ń pè é lọ síbi sìnà ẹni tí èyí bá ṣe sìnà tí mísíkì padà máa ṣe wọ́n ní jésù máa ń kọ́ sí yàn mísíkì ni téèyàn bá ti gbà báyìí yọ padà lọ lè ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ilé atẹ́wọ́ kí lẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ̀ máa gbọ́ wà síbẹ̀ mísíkì lẹ́ẹ̀ máa gbọ́ torí ọ̀rọ̀ ọlọ́run kò wúlò ńbẹ̀ fún wa mísíkì ló wúlò tẹ́ẹ̀mì mà pé ọ̀rọ̀ èṣù ni kọ́lọ́mọdé àkóso ọwọ́ èṣù wọ́n ní inú aburú tó wà ńbẹ̀ yusabibu dukhula sayatin yóò jẹ́ kéèyàn gbàlejò àlùjànnú sínú ara yẹn àwọn àlùjànnú bú wọ́n máa wá dá ọ láàmú ọmọ yóò gbọ́rọ̀ mọ́ ọmọ yóò ní tìjú mọ́ ọmọ yóò mọ̀wé mà ọmọ yóò níwà mà gbogbo ọ̀nà tó mọ̀ ń pàyà tọ́ọ̀gì wọ́n ní inú mísíkì lè yóò ti kàn án wọ́n ní bẹ́ẹ̀ ni ilé tí wọ́n bá ti ń play music àwọn àlìjànú àlìjànú àwọn àlìjànú tó ń bẹ ládùúgbò yẹn wọ́n ní ilé yẹn ni wọ́n fi ṣe bùgbé ibẹ̀ ni wọ́n máa rìsíìmù sí láàárọ̀ ibẹ̀ ni wọ́n máa sùn lálẹ́ nítorí pé ọlọ́run ti ní fásitì ọ̀fíìsì sí mọ̀nẹ́sítà tó àtàmínú hàn bẹ̀sẹ̀ òtítù ohun burúkú rẹ̀ yìí tó ẹni ọba rí kò fi dà láàmú àfọwọ́ umar ọmọ abdulaziz wọ́n ní alikina wọ́n ní music mọ́búdá òwò mi na ṣètọ́n wọ́n ní ṣètọ́n ló pilẹ̀ rẹ̀ tọ́ba ti gbọ́ dandandandan wọ́n ní mọ̀ pé èṣù ti dé wọ́n ní èṣù ló pilẹ̀ wàá kébàtù wọn sókòtò rahman ìgbẹ̀yìn music tẹ́yìn bá gbọ́ tán ìtẹ́yìn ó ṣe lẹ́yìn ẹ̀ ìbínú ọlọ́run ọba ní ọ̀sẹ̀lẹ̀ sí yẹn lẹ́yìn ẹ̀ ọlọ́mọṣẹ́ ìtọ́ níbẹ̀ àyè tí wọ́n ka ayé alukọ̀ránì fún fa títí bí kò gbádùn wọ́n ní ṣe gángan ni wọ́n ní ṣe bí dèdèrè ni wọ́n ní kò gbádùn ni àárẹ̀ lọ́jọ́ pípẹ́ wọ́n padà wá discover pé mísíkì náà jẹ́ káwọn àlìjáná yẹn ó kó lára rẹ̀ bọ̀rọ̀ àlìjáná mi tọ́wọ́ wá sọ̀rọ̀ wá ní à alẹ́ mi ò lè kó bí ilé tá ń gbé nìyí èmi àtàwọn bàtálẹ̀ àwọn yòókù wà lájọ́ gbé bí ẹ̀ bàbá máa ń gbọ́ orin ni láwọn fáwọn fi máa sọ fún gbogbo ẹni tí ọba jẹ́ ẹni tí wọ́n ń ka àdúrà fún yín pé kọ́ mọ̀mọ́ gbọ́ orin mọ́ tó bá fẹ́ kálí ìgbẹ̀nu ti mẹ́ ẹ̀ tó ti ṣe kó tètè jáde because tẹ́ ẹ bá ti ń gbọ́ orin àwọn èṣù wọ́n máa bá yín lálejò kọ́lọ́mọ́sá sọ ní bẹ̀. wọ́n ní yẹ́rù kùsùn nìta àlàáríyá wọ́n ní nínú àwọn aburú tí orin máa ń bí òun náà ni pé wọ́n máa mú àwọn ọmọ obìnrin jó ní òhò léyìí tí ò pamọ́ nínú àwùjọ wa àáfàá tó ní ìwé ń da sálẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn fún pé tó àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀ jọ jọ yin fújì kọ́lọ̀ jọ jẹ́ ìyàwó ní hip hop àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀ jọ jẹ́ ìyàwó alápàlà àwọn onídùúdú kọ́mọ wá tó hò yóò lọ wọ́n fẹ́ kílódé tó wá ń pàmìtì kílódé tó wá gbé fatiwa wá lérí pé mísíkì dáa tó sì mọ tí mísíkì ń ṣe lérí àwọn ní músíkì gan àwọn tí wọ́n kọ fújì lápèjúwe wọ́n gbà pé àwọn gan fúnra àwọn àwọn ní ọlọ́ àfa àkàntì máa ń rìn káàkiri báyìí nígbà owó lè já sọ́dọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ní bá wọn sọ ọ̀gá àwọn fújì lórílẹ̀‐èdè yìí kí ló sọ fún ó ní àfa àfa àfa àfa ọ̀rọ̀ lọ́ni ẹ bá wa sọ ẹni tó ní kán bá wọn sọ̀rọ̀ náà sẹ́ni ọlọ́dún ó ti mọ̀ pé aburú ń bẹ lára wọn owó tẹ̀ ń gbà yọ̀ràn ẹ bá wọn sọ̀rọ̀ lọ́hùn dọ̀gọ́dọ̀ ló sàtọ́ fakọ gbé ọlọ́mọṣẹ́ látara tá a jẹ tá a mu ọlọ́run ní kúlílímú mi ní lẹ́yẹ́kútú mi ní abusọ́rìhìn ọlọ́run bá ní ẹrẹ́jú yín bó o bára kí sẹ́ẹ̀tì mísíkì wálé kò sí kí sẹ́ẹ̀tì rọra tó jẹ́ kí sẹ́ẹ̀tì mísíkì obìnrin ó sì rí lẹ́m̀bẹ̀ àbọ̀ láwọn tí wọ́n ń gbọ́ mísíkì tán ló jàlè báàbò tán ló ní kọ́ọ̀bù ọ̀dà rẹ̀ rí ọlọ́run níjọ́ ọ̀rọ̀ adáyé táyé parẹ́ àwọn tí wọ́n ń mọ ń jó òhò lọ́rọ̀ wálé bó bá ti ń wọnú obìnrin tó ń wọ ọyàn obìnrin tó ń ti ń jó àtẹ̀yìn rẹ̀ ọ̀ ń ṣe lónìí ni ọ̀rẹ́jú ọlọ́ọ̀rẹ́jú kí wọ́n fún kí ló ń pèlè rẹ̀ fún wọ́n ní nínú mísíkì àdìrú ẹ̀ ọba ní ẹ̀yin obìnrin bí léyìn ọ̀la màmá iná mi ń sìn iná ọba ní ẹ̀yin obìnrin ẹ má jọsẹ̀ mọ́lẹ̀ tẹ́ ẹ ẹ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé khalikhal ẹgbà ẹsẹ̀ ni bíi lẹ̀kẹ̀ táwọn obìnrin máa ń fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́run wá ní kí jìbìrì lọ sọ fáwọn obìnrin Madina wípé tí wọ́n máa ń jáde lọ òun ò ní kí wọ́n tú kó lẹ́sẹ̀ àmọ́ kí wọ́n máa gbẹ́sẹ̀ àmì kánara máa gbé ẹsẹ̀ léyọ̀ lẹ́nu máa yọ fínà mí ń náà ti in káwọn èèyàn tí wọ́n ń bẹ ní kàràkàrà láwọn ọkùnrin ọlọ́kùnrin ká má bàa máa gbọ́hùn lẹ̀kẹ̀ yẹn tí wọ́n bá ti ń gbọ́hùn dẹ̀kẹ̀ yẹ yọ́ mọ̀ fa ìfẹ́ yín sí ní ẹ̀mí wọn nígbà láàánú kí lẹ́kẹ̀ ọmọ máa mì nítorí ìsìná lèyìn ọ̀wá pàmìtì lèyìn ọ̀wá gbà pé kómìnrin ọmọ ajó ara rẹ̀ ọmọ wa ń mì báyìí wípé àwọn fi ń gbẹ̀sìn gani ẹ̀rọ àwọn olórin ẹ̀sìn táwí à ń parí Ramadan báyìí wọ́n máa dán sí ni ẹ máa bọ̀ ẹ wá jójú ọdún o ìjọkè ìdíléyà ìjọkè ìbáléyà àwọn ọmọ mùsùlùmí wa lọ àbá àtọ́rọ̀ òye tó kí wọ́n ti kéwọ́ òye yóò wá gbé báyìí lọ́wọ́ wọn náà alájà kàfílà àwọn náà bẹ́ẹ̀ jó fún wa ní sí o sista rahima àwọn ọlọ́kà báyìí mo ní wọ́n yẹ kọ́ padà sílé kéwú. àbá ṣetán ni ọ ọlọ́run ní ọlọ́jú fóbìnrin ọwọ́ ní kóbìnrin ọwọ́ ń jó wájú ẹ ẹlẹ́yìn fi ń sọdún àwẹ̀ ẹ fi ń sọdún léyà. òun ni tí kọ haramu ni ohun rẹ̀ tí ń lẹ̀ ní haramu ni tí ń jó haramu ni láàrin ní wà láàrin àwọn ọkùnrin haramu ni. ìṣàánú wa àdáwò sí làwọn olórin a wí wọn àdáwò ń bá wọn lọ́tún lọ́sì àdáwò ńlá nítorí pé olórin star ni star nínú abúlé èsù táwọn èsù ọba wọn wá káàkiri eléyìí olóyún fún yóò lọ kó wọn ní tọ̀hún ní ọmọ òun ló ní wọn máa wá jà sọ́mọ yóò jáde lóru lọ́mọ lè kọrin obìnrin ọmọ lè kọrin lóru ṣe ìyàwó lẹ́nu àbẹ́sù ọkọ náà tẹ̀sí di gbẹ̀wò dání náà tọ́wọ́ ti dàbà yọkàn jòkó lóru náà wò képe ah ah wọ́n ń pèlè lọ́wọ́ ọlọ́mọsà sọ níbẹ̀ ìrẹ́lẹ̀ náà wà ọlọ́mọdé òṣèlú ẹ̀ ọlọ́gbàrá ọlọ́wọ́ bá wa wọ́n ní yìí máa ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àdánwò ẹ bá rí àwọn ọmọ yahoo àbáwọn ọmọ tí wọn gbọ́rọ̀ nì tí wọ́n bá rówó tán wọ́n wà á láwùjọ mísíkì nínú mọ́tò wọn tó bá di gbìgbì gbẹgbà gbogbo ará àdúgbò máa pé ẹ ẹ disturb wa sẹdibíṣẹ lọ yẹ tí mọ́tò bá ń ṣe pínpín kọ̀gbọ́n bá wò ní máa ń fa accident ìfọ́pọ̀lọpọ̀ ọ̀gá fẹ́ kọjá lójú rẹ̀ yíjàmbá ó ti fi tawí yìí sétí ó kì bọ́nu fóònù ẹ̀ ariwo ibi ó láàdùn ẹ̀ dé tírẹ́ẹ̀nì sì ń dún kò sì gbọ́ bó ṣe bọ́ sẹ́nu tírẹ́ẹ̀nì jama àkọ́bí ìyá ẹ̀ ó ní kánáàsì lọkùnrin lọ́wọ́ nù ọmọ ìyá ẹ̀ bí tírẹ́ẹ̀nì ṣe fa amálẹ̀ mu ládùúgbò wọn bí náà kí ló kó bá jama music wọn lárúbáwá kan ibi wọn gbádùn music dé torí òun wẹ̀ sùn ni wọn ni wọn kan lọ́wọ́ fún pépé má mọ́tò bá tọ́ǹbù mọ́tò bá parẹ́ síbẹ̀ àwọn èèyàn tó wọ́n fẹ́ jìjà lọ rẹ̀ bẹ́yẹ̀ mẹ́rẹ̀ léra wọ́n nígbà tí wọ́n fà jáde báyìí wọ́n ní bó ti kú wọ́n wọ́n ní àmọ́ lọ́wọ́ bò ní kí téèpù yẹn ó kú mísíkì tí ń ṣe kíni ó sì tún dán wọ́n ní wàllá nígbà táwọn gbé e sọ̀kalẹ̀ báyìí nínú mọ́tò ó ti jáde láyé jàmá bí fóònù ṣe rán ní gì nínú àpò rẹ̀ wọ́n ní ohun tó wà nínú ohun musician tó wà nínú rédíò yẹn òun náà ní rígbìn tó rẹ̀ òun náà tó tún dún nínú fóònù ẹ̀ ibi tó gbádùn rẹ̀ dé tàwọn lárúbáwá ń bẹ o bí ẹrù tàwọn òyìnbó ń bẹ wọ́n padà máa gbé nǹkan jẹ ẹgbẹ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n padà máa kú kú gbóná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n padà máa kú sínú ẹbọ ni torí yóò wá ká ìràwọ̀ wọ́n tàn ṣẹlẹ̀ àwọn orin tí wọ́n máa ń dà lórí àlìjẹ́ lónìí máa wọn o èmi àní iléèwẹ̀ lòún wà tí orin yẹn ti wá sí òun ní ẹ̀mí nígbà tó ń wẹ̀ lọ́wọ́ ẹ dákun àwọn olóńgbé gbé lọ́ọ̀rì àwọn olóńgbé gbé iléèwẹ̀ aláwọ̀ yìí ní àwọn olùkọ́ mẹ́rin kó mú sí wọ́n ní kàbáyé ọlọ́run sọ́bi níbi àbúrò àwọn àjàndó ọkọ̀ àtóbi ṣe wọ́n rí àwọn àjàndó káwí wọ́n wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn létí lọ́kàn kọ́lẹ̀ ti jáde ni tó bá ilé gbé dé stúdò báyìí tó gbé sáyé báyìí wọ́n kálukú ọmọ gbà kọ́ni ìmí nǹkan ò ní ọ̀ka oníwúrú ní eré ìwọ̀n ti fọ́n káṣí bẹ̀ ẹ dákun torí jẹ̀mọ́ ẹ dákun kéèyàn má rí tí ó wù í má lẹ́nu kó ní eré ìwọ̀n ti fọ́n tẹ́lifí màtọ́ mísíkì sí kìí ṣe ohun tọ́lọ́ ohun èṣù ni èmi àti kò ní dáa fún ẹ gbọ́ ẹ lọ́mọ jẹ́ abọ́rẹ́ èmi àti kò ní dáa fún ọ̀ka ní àwọn ní ìkà ìkà nígbà tí nǹkan o èdè yẹn gan ẹni tí ń lò ní mọ̀túmọ̀ ẹ̀ yọ kà máa jóná abẹ́lẹ́ ọkọ̀ náà sọ wá ń bẹ̀ nípa ayé ọ̀rọ̀ ni ẹ̀yin jẹ̀ máa wà wọn lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n yẹ sábà fẹ́ bọ́ọ̀lẹ̀ àwọn alápàlà àwọn oníjùjú tó kú sínú Islam wọn ò tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sẹ́bọ̀ wọn kú ni torí yóò dira yóò sọ̀gùn yóò sọ parọ́ torí ojú torí ayé yóò sì sàṣẹ́ni tí ò náwó fún gbogbo ẹ̀ náà ẹ̀bọ ni lọ́lọ́wọ́ mi ò ti ṣèrè tí wọ́n bá kọrin fún ta orin nìkan kọ́ mọ́ e, èṣù ti tún lọ́wọ́ sí i ju bí wọ́n ṣe lérò lọ yóò sì gbé mọ́tò lọ́lẹ̀ yóò sì gbé bẹ́ẹ̀lì mi wá alówó tó ń náwó tí tó yóò sì tún gbé mọ́tò lọ́lẹ̀ ọlọ́kan láìpẹ́ yìí olówó ńlá kan nígbà tí àṣàṣe mú tán lójú agbo ó sì wá tún gbé mọ́tò rẹ̀ ní ń lọ ó gbé bẹ́ẹ̀lì owó ipi òun ẹnìkan wà náwó ju òun lọ lọ́dọ̀ àwọn èṣù yìí bí ṣe ń darí mọ́tò rẹ̀ bá tàkìtì ẹ̀wọ̀n bí tó parí síjàmá ẹ dákun ṣe eléyìí ní àtibọ̀tán ládàá ẹni bá ní orin mísíkì tó dáa ni wọ́n ní kẹ́ yí ọpọlọ ẹ̀wò ṣé ẹ̀sìn ní oyé ni àbí kò mọ̀ ti lọ láyé kọ́lọ̀ mọ́sá ìtànù wa ẹ̀yọ́ màyá mi ẹ̀ rí orin tá a wí ìmọ̀mú yẹn gbàgbé kú ìsì màmú yẹn gbàgbé ọlọ́ ìsì máa ń ṣe èèyàn di tọ́ọ̀gì èèyàn máa di tọ́ọ̀gì díẹ̀díẹ̀ àdúró sì ní gbàbọ̀ nítorí pé òun ní gbọ́ orin kan mọ́ gbọ̀gbọ̀ púpọ̀ ọlọ́run sì ní etí rẹ̀ àtọ́jú rẹ̀ àbí ọlẹ́rìí gbàdé kí á máa gbó ló sí. kọ́dà nísìnyí àwọn kan sọ pé lẹ́yìn bíi twenty years sí ní báyìí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa jẹun ta kálọ̀ lè kọ́ àwọn ìwòsàn tí wọ́n máa fi ń tírìtì etí nítorí pé in the next twenty years thirty years àwọn aláàrùn etí ní ọ̀pọ̀ jù èwo lọ́pọ̀ jù náà àwọn yẹn ń fetí gbọ́jà music torí pé ìlú yẹn gbì gbì gbì ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́ba pọ̀ jù òkúta lẹ́yìn afẹ́tì etí o àmọ́ yàtọ̀ sí ìlú ìlú yóò sì gbì gbì gbì. ọwọ́ alábọ́tò tó kọ́lé tán ọ̀rọ̀ alẹ́ tán wọn ni wọ́n ń gbé ọkọ̀ àkíkpé etí rẹ̀ ọ̀làlàfẹ́ ọlọ́mọṣà ìtọ́ ní bẹ́ẹ̀ o. anabi wa ṣe kínní ní ẹ̀tọ́ bandiri dufu, alinu nikaha anabi ní ẹja àwọn èèyàn máa pè ń sọ yàwó wọ́n dẹ̀rẹ̀ bí dùfò kẹ́sì lu bandiri wọ́n dẹ̀rẹ̀ bí dùfò fù yín ẹlù bandiri yìí kì sàwọn ọkùnrin wọn bá wí o sórí tó bá ti kàdíìsì tán ọ wàá béèrè pé bóòlù àdábì ṣe lo àdíìsì yẹn ìta gbọ́ yín ni pé àwọn obìnrin wọn máa ń kóra wọn sínú àgbàlá wọn máa wá lu bàndìrì láàrin ara wọn tí wọn bá ń ṣe ìyàwó ìyàwó náà wà láàrin wọn bẹ wọn máa kọrin tó dáa wọn sì kàn tá ànábì wà níbẹ̀ ànábì wa ń lọ ànábì wa ń pé àwọn tí wọn ṣe ìyàwó òun gbọ́ tí ọ̀kan ni wọn sọ̀rọ̀ kan jáde lẹ́ẹ̀kan kí wọn sọ fún un padà pé kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ máa wò ó ní fàyín nàfínà nàbíyá yá aláwọ̀ máa fi dárí ó ní sẹ́ rí ànábì wa tọ́jú ànábì tọ́lọ́ ọ̀rán sí wa yìí ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la o ànábì nìkan lè sọ fún pé àwọn bàbá rẹ̀ ti ń ṣàdúrà fún tí wọ́n kú sógun Bádàrí àwọn ni ká máa kí o ká máa ṣàdúrà fún wa o ká máa sọ pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la o Ọlọ́run nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ lọ́la sẹ́mi pé adi practicals yìí kẹ́ni kan wá mú àdísì yẹn kọ́ máa wá pé ànábì ní àhálínú nìkáhà wàdúrébù dùfúfà àbá wo ní ká má lu dúfù ká má lu bàbírí ń bí ọkùnrin àti obìnrin ìyàwó ń bọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ò ṣe lọ́sìn náà àwọn náà ṣe kí ni wọ́n tẹ̀lé làbá náà ti dé àbọ̀ náà aláwọ̀ sáàdà sẹ́fọ̀dì gbẹ̀gẹ́ lóde ìyàwó ọkùnrin àtòbí wàláyé ànábì àti ìyàwó afṣọ ìyàwó Aisha ìyàwó Zainab àti gbogbo àwọn ìyàwó àwọn sàhábà kó olúba nírì kan jó papọ̀ lójú kan rí o bẹ́ẹ̀ yẹn bá ti ń ka tíọ́rì kó lè béèrè pírátíkà kọ́mọ́bà síkéwútú nítorí pé tẹ̀bá ti lu bàndínì ìlú ọkùnrin àtobìnrin wà obìnrin ó dùn tí máa ti ń dúró fìtínà ti ṣe kíni fìtínà ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà láàárọ̀ ọ̀sọ̀dún gbé àwọn darí yídì ànábì jòkólẹ̀ ọ̀dà sọ̀bọ̀rí àwọn ọmọ kéékèèké méjì wọ́n wà lọ́dọ̀ ìyàwó Aisha ni wọ́n bá ń bẹ̀rẹ̀ sí kọrin wọ́n kọrin orin tó dáa ànábì sọ̀tọ̀ táwọn ọ̀làṣàlá ànábì sì ń gbọ́ wọ́n abubakar ni aisha kí ló ń ṣẹlẹ̀ amizimara shaitani inda nabi mizimara shaitani inda nabi òun èsù lọ́dọ̀ nabi tani ń kun òun èsù lọ́dọ̀ nabi torí kò wọ́n ti mọ̀ pé mísíkì òun kí ni òun èsù ni anabi wa ti da àwọn ọmọ anabi nípa ọmọ rẹ ọmọ kéékèèké ni wọn inna likulli qawmin ida gbogbo yẹn ló ní ìjọ ọdún wàhálà ìdùnnà ọdún làtẹlẹ yìí fi àwọn lẹ̀ ọmọ kéékèèké ni wọn dá àhùnmá ẹgbẹ́ wọn àtàbí àti ìyàwó ayé lánjó ìyàwó ayé ìgbà ìgbọ́kùnrin náà àtàbí njó ìyàwó àwọn sàábà bàndírì alẹ́ fún àwọn ọmọ kéékèèké tí wọn ti bàlágà kan fi sọdún sẹ́rí kan sì nǹkan léèwọ̀ kan wá yọ nǹkan ń pé eléyìí o kò yẹ sí wọ̀ kì í ṣe tuntun lẹ́sìn kẹ́nìkan mọ̀ sí tẹ́lẹ̀ àdúrà yìí láyé ẹ̀gbọ́n làwọn bá ní adíjẹun àwọn alóòlù kìtàbí níbo di ọ̀rọ̀ oúnjẹ ọdún kí lóò anábì ṣe anábì bá yọ gbogbo eléyìí ò sí mbẹ eléyìí ò sí mbẹ wọn sì máa kó ọmọ ọlọ́run tó máa jẹun bẹ tó máa béèrè pé sọdà bí ọdà níbi bẹ́ẹ̀ dúf ìgbàláyé wà bíbàndírì fáwọn obìnrin láàrin ara wọn tọkùnrin kan bá ti ní wọn ní kẹ fún wa ní síbi ọbẹ̀ wọn ní pílẹ̀tì yẹn ò tó kí ni wọ́n ṣe wọ́n sì dá dúró nítorí pé tí wọ́n bá ti ń jó wájú ọkùnrin ẹrẹ́jú fáwọn obìnrin ò ní wúlò mọ́ àyà kùránì ti sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀ wá rí orin kan bẹ tí wọ́n ń pè ní poem lédè òyìnbó wọ́n á máa pè ní kọ̀sídà lédè lárúbáwá sẹ́ẹ̀rí eléyìí kò ní ní musical instrument nínú orin tí ìbá ń kọ tí ò ní gángan ìlù piano tí ò nínú kì í ṣe èèwọ̀. tóorin yẹn bá ti jẹ ọrọ tó ṣe kínní ọ̀rọ̀ tó dáa àwọn tó bá jẹ́ ọ̀rọ̀ tí náà ni yóò máa jẹ́ ìwọ̀ ìpòrí pọ́rọ̀ tí ó ṣe kínní ọ̀rọ̀ tí ni ọrọ tó dáa bẹ́ẹ̀ yóò sí téèyàn wá ń kọ lórin làwọn ń pè ní wákà Yorùbá kéèyàn kéèyàn èmi máa ń gbà wọn fáwọn olórin yìí kí ṣe kàṣídà fún wa ká máa nílé ní ah, kàṣídà kàṣídà tí wọ́n bá ti fún ohun èso yẹn sí wọn ò ní ṣe kí ni àwọn èèyàn níra táwọn ọmọ àṣẹjá yẹn náà táwọn náà tó àwọn èèyàn níra. tàṣídà yìí wọ́n ní ó wà nínú sọ̀hìn Bukhari kálíwọ̀ sọ̀hìn Bukhari hadith four uh, four thousand and ninety nine four zero nine nine nínú al-Bukhari ibẹ̀ ni a ti rí evidence pé èèyàn lè kọrin láì lùlù sí àti piano àtàwọn musical instruments èyàn lè kọ́ èyàn lè ra èyàn lè tẹ́tí sí tọ́ba jẹ tó dáa mo sì nípa àwọn afáàní àfẹ́ kí á tẹra máa púpọ̀ kọ́mọ́ gbogbo àdó Quran àmọ́ kì í ṣe haram wọ́n ní nígbà wọn fẹ́ jagun Khandak àwọn sàhábà kan gbẹ́ kòtò fáwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ nígbà tí ipa ọ̀tá àbí nígbà tí ipa wọn ká ọ̀tá wọ́n gbẹ́ kòtò fáwọn ọ̀tá wọ́n ní nínú kòtò yẹn ó wá jẹ́ àárọ̀ kùtù tó jẹ́ pé òtútù mọ́ àwọn sàábà wa ńlá àgùn ebi sì ń pa àwọn ìjẹun wọ́n sì retí pé eh, ẹ ẹja tètè gbẹ́ kòtò yìí tán káwọn ọ̀tá yóò tó ṣe kíni kan tó dé wọ́n nígbà tí wọ́n ń gbẹ́ kòtò náà lọ́wọ́ ànábì wa dúró ànábì wa ní ha àwọn èèyàn wọ́n ṣe wàhálà látàárọ̀ yìí àwọn èèyàn ni wọ́n ń bẹ nínú ebi yìí allahumma inna al aisha aisha al fún ànábì ṣe kọrin yẹn sallallahu alaihi wasallam. Allahumma inna li Aisha Aisha li akhirah. Ànábì ni ah wọlọ́ àwọn sàábà yìí. Mọ́sá tí wọ́n gbádùn lọ, ọ̀run gan ni gbádùn wa. Fagifere lele ansori wali muhajiro. Báwo fẹ́ díjì gbogbo àwọn ará Màdínà tí wọ́n gba àwọn lálejò? Àwọn náà wọ́n gbẹ́ kòtò yìí. Àtàwọn ará Mọ́kà tí wọ́n fi lélẹ̀ nítorí ẹ̀sìn. Báwo fẹ́ díjì wọn? sẹ́mi pé àhìrọ̀ mọ̀hájìrọ̀ kì í sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ orin àmọ́ kọ̀sídà kò ní gángan kò ní lù kò ní piano nígbà náà ti di kọ́ni ó ti di kínú jaba ó ti di súnà kì í ṣe wọ̀ àmọ́ àwọn táwọn yóò ní lò ó torí pé wọ́n ní tà torí èsù làwọn yẹn máa rà gbogbo akẹ́tẹ̀ẹ̀tì orin táwọn yẹn rà ní kílẹ̀ rẹ̀ kó wọ́n rà mẹ́ torí ọmọdé òdò mẹ́rin ẹ wo gba ẹtọ ohun tó ti jáde láyé yìí tó kọ alámúnáṣẹ́ alákàṣọ́dọ́ gbogbo bí wọ́n ti ń pè rẹ̀ yẹ́wọ́n òfin áhà làwọn ọmọ tí àṣetáni ti kọlù yìí ni wọ́n ń jó wọ́n ń jó sí alámúnáṣẹ́ alákàṣọ́dọ́ wọ́n yẹ tẹ̀kítà òṣùwà ọlọ́run bá ní ẹni bá ti ń kọrin yóò máa fi ayé alọ́ọ̀rẹ́ wọn fi sẹ̀fẹ̀ wọ́n kà alámúnáṣẹ́ àwọn obìnrin ń jó ní òhùn. nígbà tí anabi kọrin yìí tán àwọn sàhábà náà làwọn náà bá panukọ ní wọn bá panukọ nínú kòtò ẹ̀gbọ́n náà wọn náà wọn fi fún anabi náà lẹsìn. wọn ni nahanu ladina baya ohun muhammada alali jihadi ma bakaina abada muhammada abada sẹni gbogbo wọn nahanu ladina baya ohun muhammada àwọn ti gbà fún a ṣe bẹ́ẹ̀ àfọ̀n àmọ̀ wà pẹ̀lú rẹ̀ ni alali jihadi ma bakaina abada. gbogbo àti ọ̀tá bá dé àjọ kojú ẹ̀ àní sáwọ̀ jama wọn fi kàṣídà pàdé kàṣídà eléyìí dà ọ̀kan náà àwọn ẹni ó ní hukumulima ní yàtì nìlìbàrí yàtì járí ọmọ rẹ kú ni o ó ní kájáde láyé ọlọ́run ti gbogbo ọmọ nábì ádámà kò sọ́gbọ́n tá a dà sí àgbàdà kú náà ẹ orí mahadi dunia ti dari kọraari á ọlọ́mọ mi oṣù wa lọ onílé ayé yìí táwa yìí àwọn náà ń bọ̀ kìí ṣe ibi sẹ́nìkan máa ń bẹ lọ títí àwọn náà ń bọ̀ ọlọ́nkà ni wọ́n ṣáájú wa ni jàwàdì tó ádáyè wọ̀jà wà lárọ́ bá wọn ó ní wọn mi wọ́n wá kú lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tètè ń bá gbé ọ̀tá lèmi ń bá gbé ọlọ́ọ̀ni wọ́n bá gbé báyìí. ṣàtàdà bẹ̀yìnà jìwárí hi jìwárí. ó ní láàrin mi àti nébọ̀ ọmọ mi ìyàtọ̀ gidigidi wà mbẹ̀ ọmọ èèyàn àwọn àká ilé mi bá gbé ìwọ ń bá ọlọ́run bá láàánú gbé ó fi dárò ọmọ rẹ̀ irú orin yìí sùn orin dáadáa ni nígbà tá a ké oúnjẹ wọn kọ́ wa ní orin tó kò sẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ tí ó sẹ́kù. wọlá mi mà kọ́dọ̀ wùlọ wà pín ìtọ́lọ́n bá ti kádàrà fún kò sẹ́ni tí ó yẹ. ẹ dákun sọ ma bó rin báàkín àti wáàkín gbogbo eléyìí ẹ̀sán tako tí ó bá ti sọkúsọ ń bẹ mo wá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìsànú wa ǹjẹ́ alẹ́ wá fi ìbàndínlẹ̀ ta wí iná ta ní àfihàn ṣèyàwó yìí tá a lè wá máa fi ṣe síkìrì kálá fẹ́ rántí ọlọ́mọ sáàsì kó máa di gbọ̀ngbọ̀ngbọ̀n ayún dáìlà gbọ̀n dáìlà gbà àwọn afáàní lá àṣìlálà wọn bìbí kò sí pèlè kò sí pèlè fún kò sí pèlè fún mẹ́sìn anábì ní sọ́lù kàbára ayé tó mú ní sọ́lì ẹ kírun bí bá ṣe kírun nínú mọ́ṣáláṣí àìlùbàdì ní mọ́ṣáláṣí àwọn obìnrin ni wọ́n mọ lùbàdì lára ara wọn tó máa ń ṣe ìgbéyàwó káwọn wá lùlù mọ́ṣáláṣí ìkọ́ṣe àwọn kiri yóò gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́lẹ̀ bàtà bá ní tí wọ́n ṣe eléyìí ni níwọ̀n bá sókè nípa ọ̀rọ̀ music nípa nínú Islam wọn bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọta jáde sáfù ọ̀ sáfù ni o torí music ọmọ wọ káàkiri bọ́ọ̀ bá tó nìkan sí pé ọ̀fẹ́ pè ọ̀rẹ́ rẹ̀ kí lọ́ọ́ máa gbọ́ lérí fóònù rẹ̀ ọwà ọgbẹ́sẹ̀gbẹ́ kan títí tí ó fi ṣe kíni tí ó fi gbé ọ sá máa sọ́ra rẹ̀ bọ́ọ̀ wà nu mọ́tò ọ máa sọ́ra rẹ̀ àmọ́ ìtìpá bá ká pé ìwọ ló gbé drop ìwọ ló sì fẹ́ sanwó fún lọ́ba gbé gangan gangan síbẹ̀ pọ̀ pa pa pa sọ fẹ́ gbé pa èmi gbọ́ àmọ́ ìtìpá ọ̀rọ̀ bá ká ọ̀wọ́ nu plane ní ìtìpá ọ̀rọ̀ ká àmọ́ lè lè bá báyọ́lọ́sì táwọn àdùkù ọ̀fẹ́ ká plane ni tọ́ ọlọ́wọ́ kiri jì ọ́ lérí ẹ̀ èyí tí bàrẹ̀ bá ká nínú ilé láwùjọ àmọ́ tí wọ́n bá ti lo music nínú ìjọ kan tó bá ti débẹ̀ tí wọ́n ní gbàgbàgbàgbà tọ́ ọ̀rẹ́ ẹ̀fọ́ kan ní kí náà ni mo ní gbogbo nǹkan ẹ bá ṣe tékèwé ká máa lọ ẹ bá wa wọn tún bẹ̀ gbẹlẹ́dẹ́ ẹ̀jẹ̀ ń bí ni ah no ìtẹ́ ń pè yẹn ohun èso ni wàláhì tó ń sọ pé ohun èso ni tó bá gbọ́ orin burúkú kan tó rò pé ó ti gbàgbé yóò sì wá lóru lóru yọkàn àwọn létí pé ọ gbọ́ gbogbo ọ̀tọ̀ gbọ́ lọ́sàn-án ẹni bá dáwọ́ tó music kì í ṣe aburú oyè aburú ti dára yìí kọlọmọ faburú ṣe wá o gbogbo àwọn tí wọn ń gbọ́ tó ti di àdánwò fún wọn kọlọmọ sábà ní yọ kó lọ́rọ̀ wọn kódà wọn tó ń ṣe kọ́ọ̀sì ẹ̀ ní yunifásitì kọ́ọ̀sì àdánwò ìpè tọ́ ẹ̀yin ọmọdé yìí fẹ́ di musician àwọn skul tá kọ́ ọmọ wa lọ ṣe é ṣe skul ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa láàárọ̀ báyìí lórí assembly kí ni wọ́n kọ́kọ́ ṣe music mo kọjá wájú sukù ni, dóni ayémọ́yé ọmọ mùsùlùmí ní lọ́bẹ̀ mo wá ń bẹ̀rẹ̀ pé ṣé chọ́ọ̀chì ni ibi ni wọ́n ní chọ́ọ̀chì kan wọ́n ní sukù ni wípé èyí tó kọ̀ọ̀kan ṣe láàárọ̀ wọ́n fẹ́ ṣe ẹ̀dọ̀ ìdíyà pàtì wọ́n gba piano disco ọmọ tó jèrè lọ́la ọmọ tí ó gbẹ̀yìn rẹ ọmọ tí ó tọ́jú ẹ ní ti ń jó disco láyé rẹ kó tó kù láyé kádà kó kásọ̀ra wa ń bẹ̀ kásọ̀ àwọn ọmọ wa àdáwò tó gba gbogbo òlu ni o gbogbo ayé قال ولا نور قال ما جابرو جوسوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته